ìfọ̀rọ̀wọ́rọ̀ alẹ́ ní ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ẹ wá nǹkan fìdílé o hmm, ọ̀dọ̀ onílù làwa hmm, onílù náà ni àgbà onílù hmm, gbogbo wa ti ń béèrè látọjọ́ tó ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ wa náà dẹ̀ ń wò ó pé ó tó jọ́ mẹ́ta tó dàbí àárí bàbá wa yìí ṣé ó wà ṣé kò sí kí ló ṣẹlẹ̀ àmọ́ inú mi dùn pé ńgbà tí máa fi bọ́ àwọn méjì mẹ́ta sọ̀rọ̀ sọ́dọ̀ wọn nílùú náà nǹkan ní a fún nọ́mbà bàbá torí aláti wá wọn wá torí àgbà ni wọ́n ìlú mọ̀ọ́ká dẹ̀ ni wọ́n tó bá ń sọ ń pàlù pàápàá ní nídìí fújì torí ràwọ̀ ńlá ni wọ́n inú mi dẹ̀ dùn pé a ti wọ̀ lọ́dọ̀ wọn báyìí agboolé Alhaji Wasiu Alabi ibẹ̀ la wà lẹ́ni ẹ̀yin ti Paso kí ló happen hmm, níbẹ̀ làwà ilé ni mo kí Alhaji Wasiu ọ̀gá ńlá hmm, kò ní bàjẹ́ ẹ̀gbọ́n mi náà táwo táwo táwo táwo Balenga kò ní bàjẹ́ mo kí yín bàbá kí ló happen àwa tó ṣòdì nìyẹn onílù gbogbo ẹni mọ̀ bí ẹni mowó Consolide Sharafa bàbá mi kò ní bàjẹ́ láéláé. káró lè o. ni mo rí wẹ́rẹ́ báyìí. alihamudulilayi. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ mi rèé bàbá. ṣeun àmàbìnrin ẹ̀ka bá ara ṣe bẹ́ẹ̀ yẹn a sì ń bọ̀ ń bẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí ni à ń sọ̀rọ̀ nípa nípa ìlú nípa orin àmọ́ ìrírí náà tún wà torí ẹni torí pé tó wà pẹ̀lú wa lẹ́ni mm, ọlá ọlọ́run ló ní kọ́ wa lẹ́ni àmẹ́jà àfihàn lẹ̀ àásán ẹ̀ lẹ́yìn ètò bàbá mi kò ní bàjẹ́ láéláé ọ̀hún olólùfẹ́ yín pọ̀ jaburata tó ń wò pé ó tójọ́ mẹ́ta consolida sarafa dàn kẹ́kọ̀ọ́ bá mi kí wọn pẹ́yìn lè wà lórí ètò ilé nìsan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا ولا قوة إلا بالله العلي العظيم ah mo dúpẹ́ o hmm. àwọn tó fẹ́ wa a lè gbogbo yẹn kọ́ la máa kí bẹ́ẹ̀ tí ọlọ́run á bá mi kí gbogbo àwọn tó fẹ́ wa hmm. àtàwọn tí ò fẹ́ wa náà ọlọ́run á bá mi hmm. kí wọn ọlọ́run á dúró tì wọ́n ẹni tí ṣòro máa kàn tó máa kàn wa ọlọ́run jẹ́ kó kàn wọ́n ọlọ́run á tì wa ọlọ́run á pẹ̀lú wọn ìfẹ́ tán ní sí wa tó fi ń pariwo lọ́sùn lọ́sì ìfẹ́ náà hmm. ọlọ́run nípa náà fẹ́ náà ọlọ́run àdúró tì wọ́n ilé wọn ọ̀nà hmm. kò ní dà ọlọ́run ọwọ́ láàláwùlà wàlá kọ́ta ìlà bílà àbílẹ̀ azim onílù mo gbórúkọ yẹn náà àyàn wà ń bẹ yẹn ní pé onílù gangan lẹ ti jáde wá ṣé tí tí bàbá yín ló ló gbélú sí yín lọ́wọ́ ni àbí ni ọ̀rọ̀ lu báwo ló ṣe jẹ́ gangan kàbá láti bẹ̀. bàbá fẹ́ kí n ṣe mo ń tẹ̀lé wọn pé mo pé àwọn àbá wa àwọn máa pé kí sọ ìlú ńlá làwọn ń lù. ṣé ìyá lò. ìyá lò ńlá làwọn máa ń lò wọ́n máa ń travel mo sọ fún yín náà hmm. wọ́n lọ Yemen Mali nǹkan kan lọ àwọn máa ń lò ìyá lò ńlá ni so but eléyìí gan tí mo lù eléyìí àwọn ò nífẹ̀ẹ́ sí. wọn fẹ́ kí n lu eléyìí wọn fẹ́ kí n lu nílá yẹn lọ fẹ́ kí máa lù ah, eléyìí tó mi dẹ́kọ́ mi ò kọ́ o mo kàn gbé wọn pé báwo ni báwo mo ṣe gẹ́tì báwo mo ṣe mọ̀ ọ́ lù mo kàn gbé wà ń lu ìyẹn kọ́ mi ń kọ pé wọ́n pé wọ́n kọ̀yàn nǹkan o nǹkan gbé nǹkan à kí wọ́n ké ṣe kele àgbámẹ́gbẹ́ yìí ni kó máa lù àmì kele yìí ló mú mi lára kẹ́mi mo lù kò sí gbẹgbẹ́ nínú àwọn gbogbo irinṣẹ́ wa sakara ní anything ní gbogbo ẹ̀ mò ń play mò ń lu jáàsì. lóòótọ́ mò ń play jáàsì. tòní gbódògbódò. bẹ́ẹ̀ gbódògbódò ìlú mẹ́jọ yẹn kan ṣoṣo mò ń lù. ẹ̀ ẹ̀ dẹ̀ kọ́ yẹn náà. mi kọ́ mi kọ́ sí ìdí mo kọ́ ní gbogbo ẹ̀ pátápátá nǹkan hmm. hmm. ẹ̀bùn ọlọ́run hmm. so. òun lọ fún ẹ̀yin tẹ́ bá wá láti ilé onílù kò sí bóyá ṣe fẹ́ jẹ́ kò lè mọ lùlù bu ìlú yín tí ò bá ti ń ṣe pé ilé onílù ti jáde àníyànjiyàn yẹn máa ń ṣẹlẹ̀ àwọn kan máa ní láyé pé tí ò bá ti jẹ́ pọ̀ mo nílù gan á náwọn kọ́kọ́ tí ò lè ṣe dọ́kọ̀ nílù lè ṣe báwa nìyẹn ṣe rí ẹ bá mi sọ sí. tọmọ nílù lè ṣe. Ah. tẹ́ pé òun tó wá láti ta. ẹ ẹ pé ó kéré sí bí èmi ṣe wà nísìnyí kò wé mi èmi fẹ́ lọ skul mo fẹ́ kàwé kò ságbára láti pé kí àwọn òbí kan sponsor yẹn pé ìwé ni torí máa ń yín mú sí wọn ni pé ń bo ìwọ̀n tó ṣé mi máa wá lu kíní iná dandan yìí káàkiri pé mi ò láyé mi ò bí òun ṣe agbe káàkiri mo ṣàgbé ẹ̀ ń lu kíní káàkiri èmi ò ráyè ẹ̀ mi ò rí pẹ̀tù inú ẹ inú pé wọn tó ń ṣe tá à ń tẹ àdéhùn support wọn pé ká máa lu omele pẹ̀lú wọn tá à ń tẹ̀lé wọn tá ń tẹ̀lé wọn àmì ò lè ṣe léyìí ẹ kàn ṣe ń wá ibi tá à ń ṣe máa ṣe ni. pé kẹ́mi kan máa so bẹ̀ẹ̀ tí mo á gbà ẹ̀mí náà ní láti ń jẹun wọn náírà owó wọn náà tó bá tó pa náà á tún jí. ẹ tún máa fi dára á tún fi dá á tún fi jí á jí ń bẹ̀ á fẹ́ ra kúlíkúlí ẹ̀ pa so ọgbà bẹ̀ẹ̀ tí ó wù wọ́n láti ṣe pé wọ́n rán wa kán sponsor wa pé wọ́n láti lọ school kò ṣàgbára hmm. so that's why àwọn ó wù àwọn míì. Hmm pé kí wọ́n iṣẹ́ yẹn hmm. bẹ́ẹ̀ tí wọ́n rò pé ohun tèmi lórí ohun tóun tèmi sọ́n sí hmm. ohun àwọn ẹlòmíràn wọn àwọn ṣe wọn pápá mi ò ráyè wo rin mi ò hmm. ráyè bẹ́ẹ̀ so ọ̀rọ̀ ah òbí ta ló máa sponsor ẹ pé kò lọ gbàtí wàá sí olùrànlọ́wọ́ tí wọ́n ẹni tó bá máa là àfi kó wọ ẹni bá là ẹ̀ so ó lè jẹ́ nù. ṣùgbọ́n ṣe nǹkan tó wù yín rárá rárá rárá ọlọ́nkàn ni bó ṣe máa rí náà nìyẹn ni. kò yé mi bẹ̀tẹ̀ ọlọ́run kan ti kọ pé ó yí ọlọ́run mi tó dá mi pé bí ìṣẹ̀lẹ̀ máa lọ nìyẹn hmm. mo fẹ́ kàwé o. ó wù yín gangan eh. kí ló wù yín láti ṣe ń gbà yín tẹ́ bá ń sọ pàwé ṣe lọ́ọ̀yà ṣe dókítà ni kí ló eh, inú inú inú oko lẹ́wà kí ló mú ṣèbí nǹkan táwọn èèyàn ń ṣe nìyẹn kò ń ṣe kẹ́ ẹ̀ wá ń gbòòrò náà kí ló tí ọ̀rọ̀ owó yẹn ṣe wá ń wù yín eh, láti gbà yín múra àwọn tó jẹ bá àwọn bíi àwọn àbúrò mọ mi wà hmm. ẹ pé àwọn tó jẹ pé wọn bí wọn ti ń ṣe bíi irú Ìbàdàn ṣin hmm. àwọn tó jẹ bíi sinetọ sinetọ ọ̀nàdúgbò. láti gbà yẹn èmi náà fẹ́ máa lọ bẹ́ẹ̀ yẹn èmi náà fẹ́ dé pòsì yẹn kíní kan tó tán. ẹnìkan kéèyàn gbọ́dọ̀ kàwé kéèyàn tó dàn wọ bẹ yẹn nǹkan tó fà á nìyẹn adúgbòlò Ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ wá gbélù kẹtẹ fi bá mi kí wọn káàbọ̀ sórí ètò kọmọ pé consolidate Sharafah gangan wà lórí ètò ẹ bá mi lù ń ẹ wà kọrin o fọwọn olólùfẹ́ yín káàkiri ẹ kọrin o irú òní wòlẹ fẹ́ ká kọ ń bẹ sórin pàṣọ ni àbẹ̀wò ń bẹ ẹlẹ́kan paṣọ ẹlẹ́kan ọ̀jíǹdò àbí ah, àwọn ọ̀jíǹdò kẹ àwọn ẹlẹ́kan ọ̀jíǹdò ẹkọ ẹ ló ń kọ fún wa ṣe mọ̀ pé ọ̀gá yín ó lóhùn tó máa ń lò nǹkan àdàmà lọ bàjẹ́ hmm, ẹ ṣáà ló ń kọ́kọ́ káfíwá sórí ètò. Okay. Fashion fashion ẹ tó ti fẹ ṣe àṣe pàṣọ wà lórí ìjọ tí fẹ kọ máa jó lọ nìyẹn akọni kẹta rẹ ṣe gbọdọ ti sọ di bí ẹni olùfẹ́ ẹni wà lára talent ni tó bá ti wà ó ti wà ń bẹ nìyẹn kò sí nǹkan tó lè ṣe bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ti dáhùn béèrè mi ẹ kọ kí ọgá yín gbé mm. ọgá mi yẹn kọ ah. mo béèrè o mo ní sẹ́ǹsì lẹ́yìn Alhaji Wasiu Alabi Pasuma mọ́ ni. Ah, mo tó wá sí pé ọgá mo wá ń bẹ̀. ẹ sì wá ń bẹ̀. mo wá o. ó wá tójọ́ mẹ́ta tọ́wọ̀n o tó ń sọ pé ó dà ń kó ti kúrò wọn náà eré kan tí wọ́n rí ẹ bá mi yànnà náà nǹkan tó ṣẹlẹ̀ gan ṣé náà nǹkan mi tọ́wọ̀n olólùfẹ́ yín o mọ̀ torí ìta wá eh. síbí ó nídìí á ṣàlàyé kẹjọ̀nà náà fún ah, gbé bá wa. àmín kò dẹ̀ ṣẹ̀dá tí ò ní níṣòro challenges máa wà wọ́n ní tọ́ba máa ga ẹsẹ̀ àtìrín and then ojú ẹni máa là àtúnrí àárí nǹkan mo náà mo sáà ń sọ mi ń ná bí apalọ mi ń gbé ìyàwó ìyàwó mi ò mọ̀ ọ́n sí mi ń gbé ìyàwó kékeré kan gbogbo mi ń mọ ẹni tí ń sí káwọn yẹn tó wá bá mi. Hmm. gbà wọ́n olè ló wá kàn yín mọ́lé kí lẹ fẹ́ tó bá pẹ́ rù ní tó bá kó lè ní wọn kí lẹ fẹ́ kó wọ òdó ẹ kó pàdúkú màá lè dín dé bus stop tẹ́ máa lọ nílẹ̀ fún yín lówó mọ́tò gẹ́tà fi kú ṣé yẹn làwọn ń bá yín sọ kí ló wá dé wọ́n lè ti gbojú ẹ̀jẹ̀ ń tu lójú tí ìrìnà wọn kọfà ojú yẹn dọ̀bálẹ̀ àfi gbà ó. wọ́n yìn yín bọ. ìbọn à tí n bá yẹ mm, tánà ti bọ ẹni tí ò ní lè ṣe ọkàn mọ obìnrin kẹ ọkàn mọ obìnrin tó bá tiẹ̀ dúró láyé gan wọ́n ti wá ti kan gbogbo wọ́n fẹ́ dà sí ẹ̀yìn èmi náà ń tajẹ́ sí pé ah ah ìbọn ìbọn kẹ́kẹ́ fi kàn pé ṣeré ṣeré pé ah kan wí ẹ pé sotiri ah, àṣé ọmọ adá so mẹ́ta fojú ẹ̀gbẹ́ ọkà mọ̀ pé ah, yíyẹ̀ tí mo yẹ ló fi bá gbogbo àwọn ọwọ́ yìí mo fọwọ́ yìí gáàlì mo fi yẹ ẹ̀ bá ló bá wọ́ọ̀yà àti tan àti inú. pẹ̀lú ẹ̀ náà kọ́ agídí mo sọ ọkùnrin àwọn ọmọ mi tó rí pé wọ́n ti ẹnìbọ̀dì ti lọ gbọ́dọ̀ pé ah yéé ẹ kí ni kò wọn olùkọ́ ta òkìkí kan àbí nígbà tí wọn bá ti gbóhùn ọ̀tá gbogbo nu pálọ̀ mi ẹ̀jẹ̀ ni pé ṣé màálù wọn màálù mi ló wọn pa Lari èèyàn lẹ́jẹ̀ yìí. àmọ́ wọn fún ọmọkùnrin kankan mọ́nú lẹ́yìn yàtọ̀ sẹ́yìn nìkan tó yìn bọ̀. lẹ́yìn mi nìkan àwọn kálukú ti sáré gbé gbà kí lọ́ọ́ máa ti wá pẹ̀lú yẹn ṣá máa ní iṣẹ́ báyọ̀jà ní abẹ́ ẹ̀ṣẹ̀ àbí ọ̀tẹ̀ tó wá kàn yín mọ́. ìgbẹ́ ah, àwọn ọmọ ìgbẹ́ àwọn ọmọ mi ń kọ́ńtò èmi kọ́ mo bí wọn hmm. bá pé wọ́n ń ṣe gbègbè mi máa ń bọ́n ṣe wáyé máa ń ká wọn. ṣé sòrò ẹ̀ ń lùlù fún pàṣọ lọ́ọ́ wá kàn yín mọ́lẹ̀ àbó nǹkan kan tẹ gbọ́ àbí tẹ rí. ìyẹn oyè ọlọ́run. Hmm.